microphone yẹn lẹ́lò. ẹ kalẹ̀. kí ló ṣẹlẹ̀. yẹ ìyàwó mi wọn ló nílé níjọ́ friday. ok. o ìgbà tí mo lọ sí ibi iṣẹ́ mo fi sílẹ̀ sílẹ̀ ni mo lè fún ní owó oúnjẹ so ìgbà tí máa dé ibi iṣẹ́ ó lóun ti lọ ìgbà tí ó máa tó bí ọwọ́ ọ̀sán mo fóònù ẹ̀ fóònù mi ring mo gbọ́ pé ó ti bímọ. ó dẹ̀ lọ toyún toyún ni. bẹ́ẹ̀ ok. so àti mo gbọ́ pé ó ti bímọ ó tó bóyá bíi eight mo ti ń pe nọ́mbà ẹ̀ láti bíi two tí mo ti ń pe nọ́mbà ẹ̀ padà so wọn gbé fóònù fóònù ẹ̀ ò lọ mọ́ gbàtú tó nǹkan bíi eight wọ́n pè mí lóun gbọ̀ngàn pé wọ́n jẹ́ kóun sọ fún ọkọ òun pé òun ti bímọ òun ti bímọ so ó ṣàkóso fún mi pé láìrọ́lá òun ti bímọ ok ó dà ṣé ó yẹ ṣe wá bímọ báyìí ni látẹ̀rí tù tó ti bímọ tó sọ tó tí mo ti ń pe nọ́mbà ẹ̀ tó sọ fún mi after gbà yẹn hospital gbolo wa Ọláyàn academy mo wá lọ sí hospital yẹn mi ò bá àmọ́ security yẹn ò jẹ́ kí n wọlé ní alẹ́ tí wọ́n kọ́ wa lọ sí academy hospital so gbà tó di ní àárọ̀ tó ilẹ̀ ti ṣú gbà di ní àárọ̀ mo tún pè nǹkan ló tẹ̀ ọ̀kọ́ pè mí gbígbà mo ń bọ̀ mo ní mo ti fẹ́ máa bọ̀ pé change náà ni mo fẹ́ kí mo dání pé mo ń bọ̀ sí i ó ní kí n bó ń gbé oúnjẹ bọ̀ àmàlà mo dẹ̀ pe àwọn òbí mi pé kán bá mi ro oúnjẹ bọ̀ fún un ìgbà tí máa dé hospital yẹn mo sọ báwọn security bank mẹ́rin mo wá lálẹ́ àná wọ́n time ti lọ bí ìwọ̀n kan so wọ́n jẹ́ kí n wọlé. ìyẹn láàárọ̀ ìgbín. ìyẹn láàárọ̀ sí ọ sátọ̀dẹ̀ so èmi sọ fáwọn security yẹn pé mo wá ní àná àwọn kọ́ ni wọ́n wà ní duty mọ́ àwòtò làwọn tó wà ní duty lálẹ́ jọ. ìgbó wọn tún wá sọ pé ah, time ti lọ láàárọ̀. no pé time ti lọ ni òjẹ kan no ìyẹn ní alẹ́ ẹjọ́ friday. ok ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ni pé mo wá lọ so gbà mo wọlé mo lọ sí reception wọ́n direct mi sí ibi tí àwọn um, um, olúwa tó bímọ tó wà so mo lọ síbẹ̀ mi ìran mo lọ private mo lọ general mi rí ń bẹ̀ mo tún padà sí exception pé kí n lọ wo orúkọ àwọn tí wọ́n gbé wá síbẹ̀ mi ò rorúkọ rẹ̀ ń bẹ̀ mo ṣáà ń pe nọ́mbẹ̀ bẹ́ẹ̀ ló ń fi fóònù dá mi láàmú pé ibo mo wà ibo mo wà ah, ah, ibo mo wà kẹ èmi mo wà nínú hospital academy báyìí ń bò ní wọ́n wà mo ṣáà rí mo ṣe pé àwọn òbí mi nìyẹn àwọn òbí mi náà wá síbẹ̀ àjọ wá wá wá ààrí pẹ̀lú oúnjẹ tí wọ́n gbé dání àfi padà sílé so ó wá tó ń pè wọ́n àwa náà ń pè é nígbà tó yá àǹtí ẹ̀ pè mí ó ní fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o pé àwọn ọmọ yẹn àwọn ò ní kó wọn sílẹ̀ ó ṣáà ń dààmú wa ó dààmú wa gan títí títí títí tó fi wá di alẹ́ alẹ́ ìjọ alẹ́ alẹ́ alẹ́ ìjẹta sá alẹ́ ìjẹta yes alẹ́ Sunday ok alẹ́ sunday àṣà àárí ó ṣáà ń pè wá ń pè dáàdì mi ń pè àǹtí mi ó bẹ́ẹ̀ ló ń pè ọkọ àǹtí mi náà pé kàn jẹ́ kó ń kó àwọn ọmọ fún ọlọ́mọ nǹkan kan ráyẹn ìgbà tó wá di àárọ̀ ọjọ́ monday alẹ́ monday yẹn ó dàbí pé òun ti gbé àwọn ọmọ yẹn kúrò ní ọ̀dọ̀ àǹtí wọn o pé kí wọ́n á bọ̀hún ní ibi tóun wà yẹn ní òkè àjò mo láti gbé a láti so mo ṣáà wà mo ṣáà fọgbọ́n tán nígbà tó sọ fún mi pé òun ti ń sá lọ sí Ìlọrin ok jẹ́ kí wọ́n á bẹ̀ níbi tó wà ó lóun wà ní. kí ló wá ṣẹlẹ̀. mo ṣáà mọ mo ṣe mu náà mo mú wá sí Àgédìgbò kò róró kò bímọ. kò ṣe kí ni ẹ oyún wá dà síbẹ̀ ló ti lóyún because ẹ sọ pé ó kúrò nílé yín pẹ̀lú long distance short time ẹ ló kú ó kúrò ní wéèní ó pè ní ọjọ́ ọjọ́ òlọ́wà pè. ó pè ní ìrọ̀lẹ́ Friday ọjọ́ friday náà ló kúrò lé. bẹ́ẹ̀ni. ọwọ́ àpè ìrọ̀lẹ́ friday. bẹ́ẹ̀ni ọ̀sán friday ọ̀sán friday so alẹ́ ló tó sọ fún mi pa pé òun bímọ. no no no no no ó kúrò lé yín láàárọ̀ friday. àmì ẹ bẹ́ẹ̀ wo ló time wo ló wá fún yín pé òun bímọ. bíi two. lọ́jọ́ friday náà. ọ̀pọ̀ ẹ̀gbọ́n kò tí sọ fún mi ọgán obi ó gbé gàtẹ́. oh my god ìgbà wo ló sọ fẹ́ yín. eight lálẹ́. eight lálẹ́ náà friday náà sáà ni. yes. ó lóyún kó tó kúrò lé. ó lóyún. ó wẹ́ fi àbí. OAV díẹ̀ OAV but olóhùn olóyún wọn. Ah. kí ló ń ṣẹlẹ̀. hello. hello. ibo ni mò ń bọ̀ mo wà mọ́níyà ẹ fún mi ládírẹ́sì. sáà tó sún yín lèmi wá if i want to see you i will come. níbo lẹ wà níbo lẹ wà. àṣé mo mọ tábà sí ń gbé. àní ah, èmi wà mọ́níyà báyìí. yàrá sí ní mọ́níyà.

placenta nǹkan ibi ọmọ ńkọ́. a máa lọ ṣé bó bá ṣe tọ́. ẹ ẹ lè ṣe o. ẹ tá a bá tá a bá ṣe ṣé mo máa ṣé mo máa gbé sílẹ̀ ni ṣé mo máa gbé kalẹ̀ ni. àbúrúgbà tó bá tó jẹ́ àwọn a lọ sí. ìyá ọmọ ìyá tó bẹ̀ bí mi náà òun náà máa rí mi ṣé mo máa sí sí sọ. ẹ ṣé kí n wá gbé sílẹ̀ kó máa rà. mo ní ẹ fún mi láti ẹ fi ẹ gbé sílẹ̀ náà ṣé mọ́níyà lọ bàbá yìí ẹ jáwọ́ àrí kẹ́rẹ̀ tó ń bẹ̀rẹ̀. dáàdì mi ẹ má wọrí. gírámà ẹ má sọ fún mi gbé kí n túwèé fún ẹ má sọ bẹ́ẹ̀ yẹn fún mi gbé kí n ẹ fi wọ́n sílẹ̀ ìsan bá fẹ́ pàtọ́fà ẹ dá mi dà. mo rí miss colin ẹ fi yẹn lẹ ẹ stop yẹn náà ẹ stop yẹn madam ẹ kalẹ̀ ẹ bá ń súnmọ́ kí nìyẹn orúkọ yìí mà. lẹ́yìn ètò yìí àǹtí wọn yẹn dà wọn wà bí àǹtí yẹn kọ́. mi ò lẹ́gbọ̀n obìnrin sọ. àǹtí yìí tó ń sọ̀rọ̀ yìí kọ́ tó ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù. èmi ni mò ń sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo wà lọ́dọ̀ àǹtí mo fẹ́ mo dẹ̀ máa ń chat lórí Facebook àṣàjọpalẹ̀ lórí Facebook so wọ́n dẹ̀ ní kí n wá yọjú sáwọn ọ̀nà yọjú sí wọn ìgbà yẹn náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe surgery for me. wọ́n á sọ fún ọmọ náà ṣe surgery for me. àwọn náà dẹ̀ rí wọ́n dẹ̀ ní kó sí wàhálà yìí pé àwọn ah, fẹ́ fẹ́ mi ni ní orí Facebook jọ ìyá ṣàjọrí. irú surgery wo. ectopic. ok. so aṣàjọrí ra wọ́n mú mi lọ sílé ọ̀dọ̀ wọn mo délé ọ̀dọ̀ wọn wọ́n ní màá wá mọ àwọn ìyá wọn wọ́n mú mi lọ sọ́dọ̀ àǹtí wọn ní àpètè so nínú ìrìnàjò yẹn ṣá mo ṣá wà lọ́dọ̀ wọn mo máa wá sọ́dọ̀ wọn mo lè wá ní òòlù tẹ́bi tán bá ti ń lọ síbi iṣẹ́ ńjọ́ kejì àjọ máa kúrò pọ̀ ni àwọn á lọ bí iṣẹ́ èmi náà ilé lọ so nígbà tó ṣáà di kí n má fọ̀rọ̀ gùn ṣá gbogbo ẹ̀ mo wá sọ fún wọn pé ah, mo ti lóyún o fún yẹn fún àwọn wọn ṣáà ní ah, ọlọ́run ṣeun inú wọn dùn so wọn máa fún mi lówó tí màá lọ sí clinic ní academy ìjọ Friday ìjọ Thursday ní ìṣù kọ̀ọ̀kan ṣẹlẹ̀ wọn á sọ fún wọn mo ní mò ń lọ sí. Si, ìṣòro ẹ̀yìn wá ní láéláé pé wọ́n bí aláya tèmi kí n lọ sí ibì kankan pé wá dàárọ̀ friday wọ́n múra wọn láwọn lọ síbi iṣẹ́ gbà wọ́n dẹ̀ fi one thousand sórí tébù tó di pé wọ́n jáde wọ́n láwọn ti jáde o kò pẹ́ tí wọ́n lọ tán wọ́n á mú fóònù pé nọ́mbà wọn mo lẹ́lò mo lèmi ti lọ o mo ti bá yín fi kíì síbi tí a máa ń fi kíì sí o pẹ̀lú kọ́tù fóònù yẹn àti bá yín wọn pè èmi ṣáà pààkì gbogbo ẹ̀rọ aṣọ mi tó wà ń bẹ àwọn aṣọ kọ̀ọ̀kan nìkan náà ló wà ń bẹ mo páàkì mo dé lọ mo ṣe kúrò wá di bí ọwọ́ alẹ́ ní kọ́ọ̀tù wọn gangan wá wọlé so èmi ṣáà ń parọ́ lórí fóun pé mo ti bímọ mo ti bímọ so làwọn fi wá sọ fáwọn èèyàn wọn táwọn fi wá gbogbo wọn fi ń pè mí ìjọ sunday tán wá pè yẹn mo wà ní church mo ṣáà ní mọ́níyà mo wà pé mi sí ní pé mi sí ní hospital mọ̀ pé mọ́níyà ni mo wà o pé side mọ́níyà mo wà nígbà tó wá di àná ìjọ monde ìjọ monde wọ́n pè mí mo send message sí wọn mo ní mò ń travel mo lọ sí ìlọrin ṣáà ní kí ní church náà pé kí n má ti lọ fáìn mo dé lọ mo rí wọn yànnà church mo ṣáà rí wọn tán wò tán wò mo níta wọn ti wà lọ́ọ̀kan wọ́n dẹ̀ ṣe wá. ó wọn. ó ti lé lọ́dún ah. mo rí miss kọlẹ ni. ṣáàjì ẹ̀sùn sọ́nà ìṣọwọ́ lẹ́gbẹ̀ẹ́ yìí. ẹ ẹ stop nìyẹn. ìgbà wo lẹ lóyún. mi ò lóyún sá ìgbà kan mo dọ́gbọ́n bí wọ́n léèrè because tá bá ti súnmọ́ mi àwa lè padà ìmọ̀ wá dọ́gbọ́n bí wọ́n lè mọ ni ah, ọ̀la ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà ẹ̀dá ń dà láàmú kí ni oògùn téèyàn lè lò tó lè stop ẹ̀dá. E òun á sọ òun á sọ mo ṣàbí fún odidi ọ̀sẹ̀ kan gbà yẹn pé bóyá tiẹ̀ sọ. ẹ bá lò ó ẹ gbé èmi afẹ́fẹ́ gbọ́dọ̀. ẹ fún stop yín láti sọ fọkọ yín pé nǹkan báyìí ṣe. èmi ti sọ fún gbà yẹn pé mo ti lóyún. ok ẹ bọ ṣé ó tó sùn mẹ́sàn-án ní ìtẹ̀tẹ̀ sọ pé ẹ ti lóyún. bẹ́ẹ̀ni. so oyún náà ti tó bí nìyẹn náà. bẹ́ẹ̀ni. ètò oyún ọ̀wà gúrò sí ni. mi ò lóyún mi sá. ọ̀nkú. sá ẹ súnmọ́ kínní iwájú yín oyún rẹ̀ ògo òṣìṣẹ́kùn rẹ̀ ọ̀yọ́ ni. Ah, gbogbo àwọn àdúgbò gan ló máa ń kí wa pẹ̀lú òtẹ̀lẹ̀ láyọ̀ olùdó ike àti káwa yes. ọ̀nkú ah, madam ṣé ikùn yín ọ̀yọ́ ni. ikùn mi ṣe wà náà nílé. ẹ dìde ẹ fi hàn mí. ṣé bí kò wọ́n ṣe wà nù. bí a ti gbà tí orí nǹkan jẹ mọ́. ta ló mọ màdámù yìí dáadáa before. orí báyìí tẹ́lẹ̀ gbẹlẹ́ngẹ́ báyìí mi ò ṣe rí. nígbà tẹ fẹ́. bẹ́ẹ̀. ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ ni. kò sí ìrìnà tó ń lo bàtà ṣẹ̀ṣẹ̀ sọ́jú fún mi ló fi pàdé ibùdó plásítà ṣì wà lójú ẹ̀gbà tá a fi jọ pàdé. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó sọ́jú tán ṣẹ̀ṣẹ̀ fún yín ló jẹ́ kẹ́ rí pẹlẹbẹ ńgbà yẹn. òun ló jẹ́ kí n lè ń gbà yẹn. àǹtí yín tó bá wọn sọ̀rọ̀ ńkọ́ àǹtí mi kọ́ sà èmi ni mo bá wọn sọ̀rọ̀. ta lè mọ̀ nínú fámìlì wọn. gbogbo ẹ̀ tí máa ti béèrè nípa fámìlì ẹ̀ máa fẹ́ lọ sọ́dọ̀ wọn ìjà máa dé. ní ẹ mẹ́ni kankan. kò mú mi mẹ́ni ọkàn ìjà máa dé. ẹ lè jọ gbé fún odidi ọdún kan. bẹ́ẹ̀ ni tí máa ti wá jáde kúrò nílé làǹtí ẹ̀ máa pè mí àsóhun ló ń pè mí bí mi sọ yá wọ́n tún máa máa fún mi déètì tó bá di tó táìmù déètì yẹn. <laughs> àbí kan sí ọ ni wọ́n tó kó lóyún. àfààní. ṣé àwọn tó pa á lẹ́rìí à ọlọ̀tẹ̀ ni ọkí ní kọ́ lẹ́rìí. ọkọ lóyún dà ọ dàda ọlọ́run ẹ̀ mọ́ tó pa á lẹ́rìí irú ẹ̀ ṣe wá rí ni irú ẹ̀ ṣe wá rí ni but ọ̀rọ̀ tẹ̀yìn ni òye mi ọ̀rọ̀ tiẹ̀ yé mi nítorí ṣeun ló jẹ́ kẹ́ ẹ dà báyìí ni àbí ẹ jẹ́ tutù báyìí gan lójú ayé you are too cool you are gentle ẹ ti gentle you are gentle you are too gentle because you should know téèyàn bá lóyún kò sí bí kò ṣe pẹlẹbẹ tó láyé ìyàtọ̀ ọba mo ṣe yẹn ò gúrò ni ṣé ẹ̀rí wòwò ìyàwó yín rí ni. àti ìjọ wọṣọ sùn. ẹ ìjọ wọṣọ sùn. tó tó yẹ àwọn àgbàlagbà sẹ òkú sẹni tí kò kí kí wa náà. ẹ ẹ ṣe é fi kíkí wulẹ o èyí ni ẹ dá èmi lóhùn pé kọ́ndíṣẹ̀ wo ni kùn ìyàwó yín wà tó fi lọ. ibẹ̀ gbòò ju o yàtọ̀ bó ṣe orí tẹ́lẹ̀ kọ́ nìyẹn. ibẹ̀ jìnnà sílẹ̀ ń bí. Ah! fọ́tò òbí tó ti bímọ gbé sórí Facebook ah! ẹ jáwo ó kó ọmọ jáde níbi oko sí lónìí sẹ́yìn lọ́rẹ́ rẹ̀. Ah! àǹtí mi ni. n bò lọ gbọ́ ọmọ sí i yóò tọ́jú ẹ pẹ̀lú ọmọ fọkàn balẹ̀. tó bá jẹ́ pé ó ṣẹ̀ jẹ́ àyànjú ẹ̀ honestly yóò tọ́jú ẹ àwa igan lè tọ́jú ẹ kò sí ní tà lè ṣe kí ló dé ọmọ lọ rẹ́gísítà antinata. ìjọ tó fún mi lówó pé kí n lọ rẹ́gísítà ìjọ ìwọ̀n lọ bíṣẹ́ so mo wá gba káàdì mo yé dé olúyòrò mo gba káàdì sọ́ọ̀nì mo wọn ni mo lò so mo wá wò ntí màá fi mọ́wábí náà ṣe léèrè mo ní téèyàn bá tiẹ̀ fẹ́ rí dókítọ̀ pẹ̀lú mi nígbà tí mo gbọ́ òdùn náà wí kí n tiẹ̀ yẹ kí n ya scan kí n fi wo bí ilé ṣe wà gbé bóyá ó ti week ni wọ́n dẹ̀ ya scan fún mi jọ wọ́n fún mi ní receipt wọ́n ní kí n lọ sanwó síbì kan gbé wọn wá dá mi lò mo lè lọ sanwó síbẹ̀ tó bá head okay wọ́n ya scan wọ́n ní kò sí nǹkan tó mú pé everything wà okay wọ́n ní bọ́ọ̀ ni wọ́n túbẹ̀ náà ti ṣe surgery fún mi mo ti ṣe fún mi wọ́n ní kò sí nǹkan tó mú gbé tí nǹkan bá mọ àwọn sọ fún mi tí mo fi kúrò nbẹjọ bí mo ṣe wá délé àwọn béèrè káàdì káàdì yẹn ni mo wá fi. àwọn ah, ẹ jẹ́ àgbà àgọ́ tó lù ó yẹ ká àgọ́ lù sí kìnìún èèyàn tí ẹ̀ ń gbọ́ wá ń ọ̀rọ̀ yìí lágbára ó kọjá tí ẹrù pàǹsì o ǹjẹ́ ẹ mọ̀ pé obìnrin yìí ó wà nílé ọkọ kan ní àkókò tó tún wà nílé ọkọ tó tún wà nílé máa yìí ọkọ ọ̀sán ó ní máa yìí torí pé iṣẹ́ alẹ́ ní í ṣe bàbá rẹ̀ wà ní studio bàbá rẹ̀ fà fọ́kọ pé èèyàn wà nílé ọkọ ni ọkọ tí bàbá rẹ̀ fà fún gangan ó wà ní studio pẹ̀lú wambi ṣùgbọ́n òun yẹn ni ẹ gbọ́ ẹ má wulẹ̀ rójú wọn nítorí tọ́lọ́hún tí máa yìí bá ti lọ bí iṣẹ́ tó ń ṣe lálẹ́ yóò kú òǹlé yóò lọ sí ọ̀dọ̀ ẹni tí bàbá rẹ̀ fà fún gangan ṣé wàá ní ẹni tí bàbá rẹ̀ fà fún gangan òun wá jẹ́ ẹni tí ó jẹ́ pé máa jí kú òǹlé láti tètè lọ bí iṣẹ́ táìmù tó ń bá ti wá lọ bí iṣẹ́ márùn ti bí yẹn òun ó ti máa bọ̀ nílé láti bí iṣẹ́ alẹ́ tó lọ olóòtú bá ń lé gẹ́gẹ́ bí ìgbà téèyàn dé tó báyàwó ẹ̀ lé but sir ṣé àwárí ọjọ́ tẹ́ ẹ̀ lọ bí iṣẹ́ ni bóyá ọjọ́ ọdún ẹ ṣàjọ lódìdí ọdún kan lé bóyá ọjọ́ ọdún àbí ọjọ́ birthday yín àbí kí máa ṣènáwó kan ní family house yín tẹ̀ fi nílè lọ bí iṣẹ́ lọ́jọ́ yẹn kí ló ṣẹlẹ̀ ẹ bá súnmọ́ kínní. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀kọ̀ọ̀kan máa wà nílé bọ̀ ọjọ́ bá ọjọ́ tó máa ti wà nílé yẹn òun náà lè wà nílé pẹ̀lú mi. bẹ́ẹ̀ tí n bá ti lọ síbi iṣẹ́ mi ò rí nǹkan kan mọ́. ọjọ́ tẹ bá wà nílé ń wà ní pẹ̀lú yín níbo ló wàá sọ fún ilé ìpò lọ níjọ́ táwọn bá wà ní tó bá wà pẹ̀lú wọn. àwọn ò kì í sábà sí ní tán lọ látàárọ̀ kàn lè fún ẹ̀ àwọn ò o. ìyá ẹni yìí. bẹ́ẹ̀ni. ok wọn ni rárá. wọn lè lọ kó wá ok táìmù yẹn lè yín ṣiṣẹ́ pẹ̀lú. wọn ò ní dágbére fún mi pé bóyá night làwọn lọ bóyá kì í ṣe night. but nígbà tó yẹ pé ẹrù yín wà lọ́dọ̀ ẹ̀ ni. gbogbo ẹrù mi kọ́ àwọn aṣọ kọ̀ọ̀kan ni. ok àwọn ẹrù kan wà lọ́dọ̀ ẹ̀ ni àwọn ẹrù kan wà lọ́dọ̀ ẹ̀ ni. gbogbo ẹrù mi ló wà lọ́dọ̀ tiwọn. ẹ kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. oyè mi sọ. ẹ mọ̀ títẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi o yẹ ẹ sọ ẹ sọ̀rọ̀. ẹ ṣáà mi bẹ̀ kó má bínú. èwo ni ká bẹ̀ inú àmì jèjì. àwọn méjèèjì náà ni. tó tíyẹn bá nìka sẹ́nìkan pọ̀kọ ni ta ni ká nìka sínú àmì jèjì. èwo lọkọ yìí. ẹ̀ tí wọ́n mọ̀ lọ́dọ̀ wà lélẹ̀. ẹ̀ tí wọ́n mọ̀ lọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ni. èwo lẹ́yìn mọ̀. àwọn méjèèjì mọ̀ àwọn méjèèjì náà bá yín ní nǹkan pọ̀ náà yes or no yes ah oh my god ayé ti bàjẹ́ fa ayé ti bàjẹ́ pátápátá ẹ tiẹ̀ ẹ tiẹ̀ kó fìrí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó yín rí ẹ fura rárá. èmi mi ò fura àná tí àná tí a wá síbí èmi ṣe mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. ayé gbọ́n ẹ mọ̀ jàrá yín ọgbọ́n ọkùnrin ni ọkùnrin ni ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹ má sunkún ọkùnrin ni ọkùnrin èké o ẹ má sunkún o. àná tí mi wá bilẹ̀ mi mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni èmi ò mọ ẹni sí. ṣé ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀. tẹ́ bá ti sọ ǹdọ́rí àtàjà. kábíyèsí ọlọ́run ọ̀yà téèyàn bá mú kanú ẹ̀ méjèèjì báyìí ta ló mú. sọ̀rọ̀ torí ọlọ́run téèyàn bá mú kan tó tiẹ̀ mú kan náà méjèèjì ta ló fẹ́ mú ibi lòun wò ni ò lè mímì. ó yà sójú dáàdì ẹ̀ lòun wò ni ah dáàdì ẹ̀ is feeling very bad there sọ mú yẹn kan tó bá fẹ́ mú kan náà méjèèjì. ọlọ́run bá mi bẹ̀rù ká má bínú sá. ọ̀rọ̀ ah. akínúdá tó ṣe owó ọmọ díẹ̀. òye o sọ ti mú ẹ fún yín kò tó tó gbà wíjẹ ti fẹ́. ó ti ń lọ o ti lóyún kan tẹ́lẹ̀. tó bá jẹ ti fẹ́. ó ti ń lọ bí ayé yẹ sàn. èyí ẹ èyí ẹ ti èyí ẹ nílẹ̀ yìí náà. ó ti lé lè yẹ. tí wọ́n ti lé lè yẹ tí wọ́n oyún yẹn bí kò oyún tí wọ́n bọ́ síta lé ọmọ náà fi sọ operation fún gbà yẹn. Ah, ẹ máa lọ sá ọlọ́kọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo láìsí ọkùnrin tó níyàwó méjì lẹ́ẹ̀kan ṣoṣo eléyìí tó lágbára gan-an irú ẹ̀ táwa rírí kò dé lẹ́fù yẹn tí bọ̀bọ́ yẹn fi sá padà nígbà tó lóun bọ̀ láti tó ló ń gbọ̀nà kírun àwọn àpè bóò ní ṣèjì táwọn wọkọ̀ ẹ̀ káàkiri usage nǹkan mọ̀ ṣẹlẹ̀ tó àwọn yẹn já àwọn boys yẹn já tiwọn ó tètè yí wọn pé ah múlẹ̀ lásán lélẹ́yìí o hmm, ní wọn bá gba lọ́rùn ọwọ́ mú wọn bá analyse àwọn nǹkan kan fún un lọ́ba fìdí jálẹ̀ pé pé ẹ ń mọ̀ pé ẹ tètè kàmínì àtọ́bá lòun wà lábújá ó wà lọ́nà ọjọ́ àǹtí rẹ̀ náà ni máa pè bí ọba sì kúrò lọ́dọ̀ wọn àǹtí rẹ̀ ò ní pè láyé òun wà tàǹtí rẹ̀ ìtìjọra yín jù òun wà tàǹtí rẹ̀ ìtìjọra yín bó nìyẹn ṣe jọra tó bá àjọra ni bọ́ọ̀ wá pàǹtí rẹ̀ tó bá wà lọ́dọ̀ wọn yọba pàǹtí nọ́mbà tí ò ní lọ mọ́ yọmọ engage àti nọ́mbà rẹ̀ náà ni fi ń pe nọ́mbà rẹ̀ kí ni ẹ fẹ́ gbàǹbẹ̀ gan kí n má bínú. aláyé ẹ ti yọ̀ǹda ẹ̀ ẹ sọ̀rọ̀ sí kínní kó máa lọ ẹlẹ́fà lọ́lọ́ dáàdì sí nǹkan kan mú ni kẹjọ lójú wọn bẹ sí nǹkan kan mú tẹ́lẹ̀ ni who are possessed ni ọlọ́run á bá wa yí padà ọlọ́run á dáwọ́ lé sọ̀rọ̀ bàtà ní lóòótọ́ ó yá ẹ máa lọ. fóònù rẹ ni fóònù wọn kọ tó wà bí ẹ fún wa ah! àwọn ẹrù rẹ o ti kó kúrò lọ́dọ̀ wọn tán ọlọ́run ṣe ìyàwó gidi ọlọ́run ṣe ìyàwó gidi ẹ̀yin tó wáyé pé fẹ́fẹ́ ni ẹ mọ̀ wò pé kò wá láti inú ẹ o ẹ lè tọ́jú ẹ o ẹ lè ràn lọ́wọ́ o I'm telling you ẹ lè ràn lọ́wọ́ you change ó lè change ó sì lè ṣe dáadáa ẹ dákun torí ọlọ́run lẹ́wà all eyes on her ẹ máa fún ní close monitoring pẹ̀lú prayer pẹ̀lú gbogbo tí ẹ bá ṣe ọlọ́run dẹ̀ jẹ́ ọba lára mu ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ máa lọ.